ṣọ̀ún ti ìlú ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tuntun ọba gandhi àfọlábí ọlọ́ọ̀yè òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta ó mọ̀ ti dá sí wàhálà tó fẹ́ ṣẹlẹ̀ ní ìlú ògbómọ̀ṣọ́ láàrin àwọn ẹbí òṣùpá àti àwọn kìrìsìtẹ́nì ìyún àwọn ìjọ baptisti lórí bí àwọn ẹbí òṣùpá ṣe ní àwọn yóò gba ilẹ̀ àwọn táwọn fún àwọn baptisti ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún hundred years sẹ́yìn kì í ṣe ìròyìn mọ́ pé ìlú Ògbómọ̀ṣọ́ ló ní ìjọ Baptist ní gbogbo ilẹ̀ Yorùbá kódà ní Nàìjíríà àwọn la lè sọ pé àwọn ló ní ìjọ Baptist nítorí pé ibẹ̀ ni ìjọ Baptist fìdí múlẹ̀ sí jù kódà níbi tí Baptist fìdí múlẹ̀ sí jù ní ìlú Ògbómọ̀ṣọ́ nínú àwọn ilé ẹ̀kọ́ pásítọ̀ ti ìjọ Baptist Nàìjíríà ọ̀kan pàtàkì ni tí wọ́n gbé sílẹ̀ ìyẹn Nigeria Baptist Seminary tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ṣáò ilẹ̀ tí ilé ẹ̀kọ́ pásítọ̀ baptist seminary àti ilé ẹ̀kọ́ àwọn baptist ìyẹn bowen university teaching hospital tó wà ní ìlú ògbómọ̀ṣọ́ tó wà àwọn ẹbí kan tí wọ́n ń pè lẹ́bí òṣùpá ìwọ̀n fi ilẹ̀ náà ta àwọn ìjọ baptist lọ́rẹ pé ká máa lò lọ́fẹ̀ẹ́ fún nǹkan bíi ọgọ́rùn-ún ọdún ṣùgbọ́n lẹ́yìn tí ọgọ́rùn-ún ló ti pé àwọn ẹbí òṣùpá máa yarí wọ́n ní àwọn yóò gba owó lọ́wọ́ àwọn ìjọ baptist ìyẹn pé ká kúrò lórí ilẹ̀ àwọn àti pé àwọn kò tíì ṣetán láti sọ bóyá iye báyìí làwọn ń gbà ṣùgbọ́n kọ́kọ́ tiẹ̀ kúrò ńbẹ̀ náà pẹ̀lú báwọn èèyàn ṣe mọ̀ àti Ògbómọ̀ṣọ́ gbajúmọ̀ pẹ̀lú sẹ̀mínárì ìyẹn ilé ẹ̀kọ́ pásítọ̀ yìí àti Bowen University Teaching Hospital níṣe ni ìbẹ̀rù bójúmọ̀ mọ́ àwọn ìjọ Baptisti tí ẹ̀rù sì ń ba àwọn Kìrìsìtẹ́nì èyí ló máa ti ń di wàhálà ní ìlú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n ti ọba Afọlábí Ọláoyè Olúmọ̀gèrè kẹta tí kábíyèsí ti dá sí ọ̀rọ̀ yìí o nígbà tí ààrẹ ẹgbẹ́ àwọn Baptisti lórílẹ̀‐èdè ṣàbẹ̀wò sí kábíyèsí ẹni kábíyèsí fọkàn balẹ̀ pé ìgbésẹ̀ tí ṣọ̀ún tó gbésẹ̀ síwájú òun ìyún ọba Jimoh Ọládùn ní Oyèwùmí Ajagungbadé kẹta ìgbésẹ̀ tó gbé lórí ọ̀rọ̀ náà nígbà tó fẹ́ di wàhálà tó pàṣẹ fún àwọn ẹbí òṣùpá pé kí wọ́n yọ̀ǹda ilẹ̀ náà pátápátá fún àwọn ìjọ Baptisti láì gba nǹkan kan nítorí pé ìjọ náà ti mú ìdàgbàsókè àti àwọn nǹkan rere bá ìlú Ògbómọ̀ṣọ́ ó ní irú ìgbésẹ̀ náà lòun náà yóò gbé báyìí o ó ti pe àwọn ẹbí òṣùpá pé ká gbé ọ̀rọ̀ náà kúrò nílé ẹjọ́ nítorí pé káwọn yanjú ẹ̀ ní tùbí ìnàbí ló dára àti wípé ìpinnu Ṣọ̀ún tó ṣíwájú òun yẹn ọba Ajagungbadé kẹta inú náà yóò gbé ètò túmọ̀ sí pé káwọn Baptist kan máa lu ilẹ̀ náà lọ nítorí pé ó ti di tiwọn kódà ọba Ọláìyídé kò dì mọ̀ pé ká ní àwọn baba ńlá àwọn Òṣùpá àwọn ti gba owó lọ́wọ́ àwọn Baptist tí wọ́n tà fún wọn ni ẹni ṣe owó náà kò ní ti ní tán lásìkò yìí ni ṣùgbọ́n tí wọ́n ní ti kábíyèsí ní kí wọ́n ro ti àwọn nǹkan rere nǹkan ńlá tí ìjọ náà tó ti mú bá ìlú Ògbómọ̀ṣọ́ pàápàá nípa ètò ẹ̀kọ́ àti ọrọ̀ ajé wọn. thank you